Hadi gömün. ló gbà torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí wọ́n fẹ́ máa yẹ pé wọ́n ń pa súnà wọ́n fẹ́ máa gbà láti máa yẹ̀yẹ súnà wọ́n á ní wọ́n fà á pé ìgbà tó ló gbà pé ìgbà tó kò láyé ní àwọn tó wọ́n lọ sàdísì jọ pé wọ́n lóbi tó rẹ̀ wọ́n lóbi tó rẹ̀ yẹ. tí wọ́n. wọ́n lóbi tó rẹ̀ yẹ ẹ kó tó di pé. ìgbà mo yọ wà nílò nígbà wo lẹ́yìn hadith wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ń sọ láti ọ̀rọ̀ tí ń sọ níta eh, ní ìsìnkú sàkọrọ ẹlẹ́kẹta tó ní pé ẹlẹ́kẹrin ní pé àwọn àgbà yẹn àwọn méjì ni wọn wọn fẹ́ máa fi yẹn dọ̀tí ẹ̀sìn wọn ní ẹni yẹ ó ti pílẹ̀ lọ kó lẹ́yìn ń bọ́ ní kíni wàá kọ́ wọn akọ ó pílẹ̀ ló dárúkọ ara ẹ̀ báyìí nípa ẹni má dárúkọ so ìbọ̀tẹ́ ní òun mọ́ wọn dárúkọ ìpa ó wá ní eh, àwọn àìsàn àwọn eh, gbogbo akíní yẹn lọ́wọ́ mi máa fọ́n láwọn ìwé kan gbà lọ́wọ́. ẹni yẹn lọ gba ńlá náà rẹ. Kamu mú àdá àdìsí wa ká mú àdìsí wa tí a lè sọ pé nípa tukutu pé kàdé sọ pé dáyà sáà lè kẹ oníṣàlù lẹbi sí tukutu àlejò ìdálọ́wọ́ wọ́n ní àbúrò rẹ̀ àti ọtí ẹ̀ wọ́n ní ìwúlò afẹ́ dúró lé lórí wọ́n ní ọmọkùnrin àtàtọ̀ ọmọkùnrin náà sọ tiẹ̀ wọ́n ní ìwúlò afẹ́ dúró lé lórí wọ́n ní ìkan sọ pé ṣùṣà mí sọ pé ẹgbẹ́ wọ́n ní àti pé ṣé ààrẹ ṣòkòtò lànà bíi mẹ́sàn án ní ká mú tíra rẹ̀ wá láti sọ pé ṣòkòtò láti sọ pé ṣòkòtò wọ́n bá fún ọ̀rọ̀ bàbá fún ní àná ó náà ní musa nígbà tí àní olùdíje ànábì ọlọ́run olùdíje ànábì ọlọ́run nígbà tí wọ́n ló lọ wẹ̀ ẹtí sọ ìtàn yẹn rí mo ní àbí mẹ́lẹ́ mi ṣe kọ́kọ́ lélẹ̀ ẹ ẹ ṣàlàyé mi ni ó ní àpáta tó ká aṣọ yìí ìnáwó àwọn ẹgbẹ́ ìdí ọ̀dà àpáta yìí ká aṣọ àtẹ́wọ̀n tó ní ọdún wa ó ká lọ wa nígbà táwọn èèyàn sọ pé ó tó wà àtẹ́gùn ẹ̀ẹ́dẹ̀mẹ́sàn àpáta ó ṣe á jẹ́ ó wọ́n ní wọ́n sì àwọn oníṣẹ́ ìwọ́n náà wọ́n náà ó ní mẹdíkàlì bọ́ọ̀dù olúwa gbà etí àgbẹ̀ kò sá mo sá àgbẹ̀ kò sá ló gbà ẹ̀ ó gbà etí mẹdíkàlì bọ́ọ̀dù wá yọ̀ wọ́ Thank you.

àìmọye ọ̀rọ̀ nígbà tá a kò kọ́ sí àwọn ìlú náà tó ń pọ̀ sí èsì bí eh, tó ní àwọn àwọn àtọ́gbájẹ́ obìnrin kan tó ti kọ́ pé àtúwọ́n ló ń wọlé pé bàtí wọ́n wọlé bá ń wọlé wọlé wọ́n sáà sí ní wọ́n sáà sí ẹ̀jú nù tó ta fẹ́ ní ọdún pé wọ́n bàbá wọ́n lò sí ọ̀tọ̀ wọn máa bẹ wọn sá sí pé irú wọ ẹ̀wà òun wo nìyẹn ní ẹ̀ ẹ̀ dá kankan mọ̀ ẹ̀ ẹ̀ mọ̀ kankan àtúbọ̀sẹ̀ ó rà ẹ̀ ní ìgbà òun gbà tèmi dábàtí máa tó ọ́ ní wọ́n sọ̀rọ̀ ní à ẹ kurani ní kurani àtàtì ní kurani tóbi oní bẹ́ẹ̀ ni àwọn kurani tóbi kurani ló tóbi ju ẹni ẹni yóò tẹ ẹgbẹ́ bá ti sùn kurani. tọ́ ẹ bá ti dáná ọwọ́ kan bá ti ṣe bá rẹ kurani àti owó tóbi. ọ̀dà alhamdulilah. ẹ má alhamdulilah ó ti tó báwọn náà alhamdulilah. Ọ̀pọ̀ ni fún ọlọ́run àtọ́lọ́kẹ́ àtìgà fún wa náà wa Muhammad kọlọ́mbà kí ẹ mọ́sá gba ọpẹ́ wa kọlọ́mbà kí mọ́sá gba ọpẹ́ wa kó sì gba ẹ̀yìn wa kó sàlékún oríire wa kọ́dẹ̀ sí àlékún ìtọ́sọ́nà wa ọlá tuntun bí ọlọ́run bá náà àwọn kọ́ ni pé àwọn kọ́ ìmọ̀ràn tí mo ní fún orílẹ̀ tí mo ní fún orílẹ̀ òní pé ìwọ̀nba ni lára nǹkan tí àwọn sálà tá máa ń sọ wá lára fún ni. kọ́dà àwọn àpá tí wọ́n jẹ́ onímọ̀ wọ́n máa ní ká má ba oníbírí àṣẹ dìbéètì àyàfi bílẹ̀ tí kéye àṣà tẹ́ta bá rí pé afẹ́ sọ̀rọ̀ tá a sì rí pé eléyìí tá a bá ṣàlàyé pẹ̀lú ẹ̀ tá a bá wọn ṣe dìbẹ́tì lérí kò ní dá pàápàá tún àwọn onígbèdà kábà rí pé wọn ò ju ni wọn wọn ò ṣiṣẹ́ náà sì gbòdodo ká máa tẹ̀lé wọn torí pé ìrújú nìyẹn máa sọ̀yànnù gan ju òdodo lọ mo rò pé tí mo ń sọ yóò wáyé tó ẹ á máa jòkó tì wọn ẹ máa ṣe kí ni kán bà wá kí nǹkan bọ̀ yín lára ọlọ́run ní sọ wá nù ara wọn ìdíkó tí wọn gbogbo orí lọ́yìn kó wá ìlú sí máa pé àwọn ọ̀kan tó ti yé yín lọ́fà gbogbo ohun tí ẹ̀ sọ yìí táyìn náà fi ń takò wọn díẹ̀ díẹ̀ àwọn mílíọ̀nù ìfẹ́ máa ń jòkó sí ní ọpọlọ àwọn tá a jẹ́ àpá àjẹ́ ńlá mi tá a bá sọ̀rọ̀ ojú mi ìyẹn lè mọ́ bí wọ́n ṣe kó dànù nítorí pé ojú yẹn ó ní òsì yẹn ìní Matala tó ti mọ̀tẹ́lẹ̀ ní gbàtọ́mọ́ tó gbé wá nìyí ó ti bọ́ níbi ó ti bọ́ máa yẹ ẹ́ rò pé sọ̀rọ̀ sí ni àwọn olùkọ́ kàtí yíyan láti lẹ̀ ní onídé kí wọ́n ó gba ohun tí wọ́n sọ torí ẹ máa jìnnà sáàárín wọn wá sí ìmìnìyàn fún yín o abdullahi masoud lọ sọ pé alhayu láàyò mọ́nú àrẹ olómi tí wọ́n sọ sẹ̀mí láyé kò sẹni tó fọkàn balẹ̀ pé wàhálà ò lè kò pé wàhálà ò lè àbá rẹ ni ń sọ wàhálà pé kó gba ìròrí kí kó sì yàbí tí òun náà ní yóò fara lọ sàn kan mi sì ti sọ àwọn tẹ́ẹ̀bà kọ́sẹ̀ wọn ẹ̀dín wọn jẹ́ àwọn tí wọ́n ti kú ó ti yé àwọn tí wọ́n ti kú àwọn tí wọ́n ti kú yẹn ní ta bá gbẹ̀rẹ̀ wọn alẹ́lẹ́ ayin wọ ras ta gbà lójú méjèèjì àmọ́ olùdó tí wọ́n sọ yẹn ni so tẹ́lifíkan bá tẹ̀ ni pé à ń tẹ̀lé wọn àti kìnìún kan àti àtẹ̀rẹ́ olùdó yẹn ló ti clear wọ́n lè kó ti kú kò sọ́kọ́ta fẹ́ẹ́ bọ̀tẹ́ni ń bẹ láyé nìyí ta bá gbà lójú méjèèjì tó ti gbé ìfẹ́ yẹn ti wá kọjá àlà tí ìfẹ́ wá kọjá àlà pẹ̀lú wọn ni àbíkọ́jọ́ pé nǹkan míì tí wọ́n sọ ní tá a gbà lójú méjèèjì tá a wò ó wò ó sì kọ́jọ́ pé nǹkan míì tí wọ́n sọ ni wọ́n ti mislead wa níbẹ̀ táwọn sì ní mọ̀ mo rò ká gbọ́ yé sọ̀tọ́ bẹ́ẹ̀ ni pé ẹ á má jòkó ti àwọn oníbídíà lára mọ́ni àjùwà ni pé a kì í ṣe bí jìdáàlì pẹ̀lú oníbídíà àmọ́ kò túmọ̀ sí páàkì ń se àmọ́ ń se àmọ́ èyí tí ó wà ti dárò gúnlẹ̀ òun là kí ń se kí ni là kí ń se wọ́n ara ibẹ̀ kó wà ìlú sùn mo fẹ́ lè máa rántí gbogbo ẹ̀ bóyá ká mọ̀ sọ̀rọ̀ lẹ́yìn ọkọ̀ tó bá ti ń sọ kẹ̀kẹ́ máa mú wa lórí àwọn ìrújú gbẹ̀yìn yẹn ni o so wọ́n ní ká bá ba buhari ká bá gbàgbé sí i pé buhari gan ọgọ́rùn-ún ọdún mélòó ló dé ọgọ́rùn-ún ọdún méjì ló dé lẹ́yìn àpá nàìjíríà ọgọ́rùn ọdún méjì ló sẹ̀mí kìtì gbọ́gbọ́rùn ọdún méjì báyìí náà bí one plus sá aláàlẹ́gbọ́rùn ọdún méjì so wọ́n á ní pé bóòlù sí bẹ́ẹ̀ rẹ̀ kí wọ́n rí àdísì kò yẹ láti bẹ̀ irú kú ni o mo dẹ̀ máa ń sọ̀rọ̀ kan ipe aburú ní máa ń yára wọ ara àyànjú dáadáa lọ ẹ̀gbọ́n àtọ̀rọ̀ ẹ̀sìn láǹsọ ni o àtọ̀rọ̀ ayé ni o aburú máa ń ṣe kí ni àwọn èèyàn máa ń yára gba ọmọ yára ẹ̀gbẹ́sì aburú ju kí wọ́n ẹ̀gbẹ́sì dáadáa lọ lórí bá àtọ́jọ́ pé kábọ́ọ̀lù òdòdó lọ́nà wà kúrú máa sọ dèkì ẹ máa bẹ pẹ̀lú àwọn olódodo nǹkan táwọn sọ yìí ṣe pàtàkì o àwọn yóò fi gbé aburú wọn fi sẹ́ẹ̀lì ọ̀gbìn lọ kọ́dà níjọ́ tí ọba wa rẹ̀ ní sí ọ lójú ẹ máa òfin ìwọ́n náà máa wọlé ẹgbẹ́ ọmọ tí ẹ gbọ́ ó sì gba ọ̀rọ̀ yìí nítorí pé ọ̀rọ̀ tí ọ̀rẹ́ kọ́ gbà ni àmọ́ padà wọn á gbọ́ra rẹ pé ọ̀rọ̀ yìí lọ́wọ́ gbà tó bá ràn yàn láti ṣàlàyé fún pé wọn náà gbọ́dọ̀ ọ̀gbọ́n rẹ kó tiẹ̀ lè lu kíní yìí náà síbò nílà káyìí. fúnra ọ̀rẹ́ lọ́mọ rẹ̀ mo lè dáhùn sọ̀rọ̀ rẹ̀ àwọn ọmọ tó ń pariwo ní lọ́lé wọn kò mẹ́ lẹ́yìn mẹ́ mo rò pé a kò bá jẹ́ wọ́n wọ́n ọdún mẹ́wàá òun ló dé àwọn ìmọ̀ ní pé ṣe tó gbà kalẹ̀ òdodo ni ìtàn bẹ́ẹ̀ lu yorùbá yàbí kò sí àìmọye ìtàn ni wọ́n sọ lu yorùbá yìí tó ṣe pé ẹ̀mọ ẹgbà nígbà tí wọ́n ní òdua kẹ́nìkan ló ṣe kẹ́nìkan yorùbá ò sì lákọọ́lẹ̀ yorùbá ò lè kéde inú tó bá tí wọ́n jẹ́ òun ní kò sábà lákọọ́lẹ̀ amadu ni ọba sínú àkídà rẹ pé òdua ọjà bọ́lá ti fẹ́ mọ̀ ni. yorùbá ilé Ifẹ̀ ilé Ifẹ̀ náà tẹ́kọ̀ sí kíní kan ilé Ifẹ̀ náà sí kíní kan tó ṣe pé ń bẹ nínú àkídà rẹ̀ dàárọ̀ yìí bẹ́ẹ̀ sì lákọọ́lẹ̀ nítorí mú ọkọ̀ ọgbà yẹn ntí òtí ẹ̀kọ́ gbà rárá tí ó sì kàn rẹ̀ sìn rẹ̀ rárá èṣù kan wà kọ́ wá sọ fún ọ pé ẹ̀ ń gbọ́ tí mo lọ yá yìí ẹgbàá nínú ẹ̀yin Yorùbá pé ẹ̀ ẹ̀sìn àbáláyé ni ẹ̀sìn wèrè tí wọ́n ń sin ẹ̀sìn àbọ̀sà akọ́lẹ̀ ìbọn òtún sọ ráhùn àbá yẹn orí àwọn tẹ́ gbígbà yẹn tẹ́ fi mọ̀ pé wọn ò ṣe islam síwájú ẹ̀fọ́ yẹn ẹ̀ sáàrí wọn ọkàn ń pè àwọn kankan dájọ́ ní tó ń rí ń ṣẹlẹ̀ lórí gbà pé kíni ẹ̀sìn tẹ́ báráyé nínú yẹn nù torí nípa àwọn tí wọ́n bóyá àwọn àkàjọ kọ́sí ìsìláàmù tó kọ́ dé lùí tí wọ́n padà wá lọ tí wọ́n padà gbé ìgbà yìí mọ́ sọ́ọ̀mù ó sì gba alákìdá rẹ̀ torí ọ̀rọ̀ kọ́ nìyẹn nínú táàbù wa kọsẹ̀ ọ̀rọ̀ yìí lẹ́ni pé nínú ẹni tó gbé ìtàn rẹ̀ mọ́lẹ̀ jù láyé tí ò sẹ́ni tó bá wọn dàsìkò yìí lágbáwá ni kí ló pé lágbáwá ni ọ̀gbọ́n ní ọjọ́ ẹni tó de ìtànmọ́lẹ́jù tí ò sẹ́ni tó bá kí ni ń pariwo. lárúbáwá ni ìwọ náà máa wo tó máa ń kí ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n máa dárúkọ rẹ̀ dé ìdílé bàbá rẹ̀ wọ́n lè ka twenty four ń gbé bẹ́sẹ̀ wọ́n máa ń kára wọn nù wọ́n ka wọ́n kọ̀wé lágbájá bíi eléyìí lágbájá mọ lágbájá lágbájá mọ lágbájá bíi oúnjẹ kan. wọ́n kà wọ́n sẹ́ńtọ́ tí mo sọ wọ́n kà débẹ̀ ìwọ náà ní ìwò okó lè mọ̀ pé ẹ̀tọ́ wọn ọlọ́run sì mọ ibi tó lọ gbẹ́sìn rẹ̀ sí ó ti mọ àwọn àárín ìjọ tó fẹ́ lékè ni tó fẹ́ kó mọ bí wọ́n ṣe ka ara wọn kó sí bẹ́ẹ̀ ṣe kà tán ara wọn kó sí ó sì mọ débi wọn yẹn ṣe pàtàkì tó kó tó gbé islam síbi tó gbé sí yẹn torí pọ́lọ̀ sàdéhùn pọ́n wọn lòun ṣe kíni inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun ọlọ́láwọ̀ ọlọ́run la sọ kùránì kalẹ̀ lára tó lọ sọ kalẹ̀ náà lọ́rọ̀ ànábì ṣe bí wàá yí lọ́rọ̀ ànábì ọlọ́lá àwọn aláàmì wa dáàbò bò lára dáàbòbò tọ́lọ́ba aláàrẹ fi dáàbòbò islam òun ni kíni òun ni ọ̀rọ̀ pípọ́pọ̀ àwọn akwáde ìsìnjọ yẹn ló fi jẹ́ pé ìtàn yóò lè sọnù ìtàn yóò lè sọ kíni ọ̀n ta ọkọ̀ ránì nìyẹn tọ́lọ́ yẹn wò wọ́n dáàbòbò ìdáàbòbò yẹn ò sì mí ìgbẹ́kọ̀ ránì nìkan ní bí fíkìrọ̀ lọ́wọ́ bá pè àbí sọ́ra nẹ́bí ìrẹ̀lẹ́kẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ yẹn lọ́gbẹ́ kó rárá ìrọ̀lẹ́ lójú méjèèjì àbádìsí náà mẹ́nu ẹ̀ torí pa rẹ̀ sìn wọn ìgbà dáná bí ó kú láyé nínú àdìsí ẹ̀rù ìbádọ́ masáríà òdìtàrà tuntun kún alàlùbàdà lẹ́yìn ní ọ̀hán kan náà hàrì ha láyà zígbó ánì ha ìlà ha lè mú fi é kalẹ̀ sí ọ̀nà tó kílẹ̀ tó mọ́ jùlọ kò sẹ́ni tí ó kú lórí ìlànà yìí tó kọjá tó ṣe kíni tó fẹ́ pa wọn lọ. anábìwá ni ẹni tó bá gbọ́lẹ̀ nínú yín kọ̀sọ̀yàrọ̀ tìláfà kẹfìrà fàálẹ́kùn bìkínì ní sunnati kí ló dáa fi yẹn jọ ọ̀rọ̀ sunna ni sunna yẹn wá ní anábì ti sọ̀rọ̀ anábì máa parọ́ ni ọ̀dà òní àdéṣà anábì yẹn náà ni ẹ̀yìn anábì náà wọ́n kórè òun náà jọ ọ̀dà gbogbo ìjọ àwọn mísẹ̀sì náà nǹkan gbogbo tẹ̀ fi ń kírun yìí náà ẹ̀yìn anábì kùránì tó ti pé ẹ̀yàn náà mìíràn wọn kójọ àmọ́ kò tí ì pẹ́ tán fi kójọ àbí ìyẹn ọ̀pẹ́ tán fi kó kùránì jọ nà ìbẹ̀nu kùránì pé ọlọ́ni pé wà á ń dánilẹ̀ ilé ìkàdékèrọ̀ litubayyana linnasi ma unzila ilayhi àbí ẹ̀kọ́ ni kùránì sọ ni asọ azikiro kalẹ̀ fún ọ asọ kùránì kalẹ̀ fún ọ kó o lè ṣàlàyé fáwọn èèyàn tó ti gíní so kí ló àbẹ́bí ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ àdìsí rẹ̀ ni ọdún pé ọ̀rọ̀ tó wọn bá tó kánà bí wọn ṣàlàyé fáwọn èèyàn yẹn ni tí wọn sì kó yọ lójú àyè ànábì àjọsí pé ní ẹ̀sìn yìí ìṣẹ̀sìn tó yẹ kó pẹ́ nítorí pé ọ̀rọ̀ ànábì ni tó yẹ kó fi ṣàlàyé fáwọn èèyàn ni wọn ò kó yọ lójú àyè ànábì àwọn atáfẹ́jọ́ mùsùlùmí sì ni lẹ́yìn ikú ànábì ni bàtà àti bá ànábì gbé kò yẹ ká ṣe ìsìláàmù yẹn nítorí pé ọ̀rọ̀ tó fi ṣàlàyé ìsìláàmù fún wa kò sí kíni kò sí wọ́n lásìkò wa ẹ gbọ́mi yé ni tó ẹni islam oṣù bẹ lásìkò yìí ọyẹ kárọ̀rọ̀ ànábì lásìkò yìí náà àfi tó ọwọ́ islam ti tán àbánabi mi ti dé lóko tábọ̀ wá rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tọ́lọ̀ ní kánábì òbí sàlàyé fẹ́ ẹsẹ̀ fún wa yẹn agbọ̀rọ̀ rí kíni agbọ̀rọ̀ rí ọ̀rọ̀ yẹn náà mo rò kó agbọ́n tá à ń sọ yìí báyìí ẹ jọ sí àwọn ewúrẹ́ yẹn kílẹ̀ jẹ́ jẹ́ tọ́lẹ̀ lóbi ti máa kó jẹ́ ní gómìnì kí na sí fẹ́rẹ̀ ìgbóná sí fẹ́rẹ̀ lóòótọ́ lárúbáwá dé ìtàn wọn gan ìtàtà wa ni wọ́n dé ìtọ́rọ̀ rò jù tẹ́ fi máa gbọ́ tí mò ń sọ yé ìtàtà ni wọ́n dé ni pé wọ́n dé ìtàn kálukú mọ́lẹ̀ àwọn máa ń dé tàn wọ́n kọ́ lẹ́yìn pé wọ́n kọ́ ó ti yé wọ́n máa ń wọ́n ní bọ́mọdé ọ̀bá bá fẹ́ ọmọdé kí ni àwọn máa ń ṣe àrọ́bá fúnra wọn gan tóbi ti ilẹ̀ yorùbá lọ àbí àmì ẹ̀ńdọ́kọ̀tàn ilẹ̀ yorùbá ní ẹ̀yìn ọdún àmọ́ àrọ́bá tó dé bá ó ṣe kíni mo jẹ́ pọ̀ wà ní àrọ́bá wọn pọ̀ àwọn lábá ń sàrọ́bá wọn tún kọ ìtànmọ́lẹ̀ wọ́n ń dé ìtànmọ́ kalẹ̀ kọ́lá tọ́lọ̀ bá yàtọ̀ síra wọn díẹ̀ díẹ̀ lọ́kàn kó máa yàtọ̀ ìtọ́jú tí wọ́n dè mọ́lẹ̀ yẹn ó jẹ́ kí wọ́n mọ lágbájá ọmọ lágbájá lápòjúwe nísìnyí

anas ni abdullahi masoud lọmọkẹ abdullahi abbas lọmọkẹ mi, wọn dè mọlẹ pé lágbájá mọ lágbájá kẹni bàtọhún náà dé wọn tún dè mọlẹ pé àwọn tí wọn jẹ tábì yìí irú àwọn kéwò abdullahi masoud nísìn bíi kílókọ rẹ àwọn kéwò rẹ kan bẹ tí wọn gbajúmọ̀ báyìí masoud kọ àbí nǹkan ìgbẹ́rẹ́ tó kọ yẹn so bàtà wọn náà dé wọ́n tún láwọn ọmọ kí àwọn èèyàn tó rí wọn pé àwọn eléyìí náà kí wọ́n lọ́dọ̀ lágbájá tóun náà sì lè ń gbọ́rọ̀ kan látọ̀dọ̀ àwọn ọmọ kí wọ́n ọmọ kí wọ́n sọ ábà bẹ́ẹ̀ làwọn kìíní yẹn ṣe wá lọ kálukú wọn sọ pé mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí bàtí àwọn Buhari Buhari wa fẹ́ kọ ọ̀rọ̀ kalẹ̀ wọ́n láti tó èsì àwọn tí wọ́n lè mọ́ náà àwọn afáàlẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ nínú àwọn tó bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ó máa fẹ́ yọ ọ̀kan tó jẹ́ àfa àti ẹ̀ ó máa fẹ́ yọ ọ̀kan tó jẹ́ kíni tó jẹ́ àfa àti ẹ̀ ó sì ní mo gbà látọ̀dọ̀ kíni haddathani àbí haddathana lágbájá ọmọ lágbájá lágbájá ọmọ lágbájá yẹn náà ni òun náà sọ nígbà tó fẹ́ sọ̀rọ̀ yẹn fáwọn yẹn pé haddathani torí pé kálukú kó ti ara wọn kó lórí kí wọ́n kalẹ̀ ni ayé ìmọ̀ mọ́lìkì kí wọ́n mọ́lìkì torí àwọn tíra kan náà àmọ́ láwọn àsìkò mọ́ mọ́lìkì yẹn òun náà ti kíni ni wọ́n kọ tíráàjù sọ́ńtọ́mù yìí gbogbo wọn báyìí kálukú tó bá fẹ́ sọ ọ̀rọ̀ ó mọ̀ ní pé lágbájọmọ lágbájá sọ lágbájọmọ lágbájá sọ lágbájọmọ lágbájá sọ tó bá fẹ́ sọ fúnra wọn ẹ ti gbọ́ mi yé tó lè bá fẹ́ sọ̀rọ̀ fẹ́lẹ́ ó ní wọn ò ní sọ pé mo kàn sọ̀rọ̀ àwọn tòló mọ̀ pé níjọ́ tí eré ìfẹ́ sọ̀rọ̀ ni ó ní kọ́ọ̀lá rasulillah sallallahu alayhi wa sallam ó ti yé abdulrabi fẹ́ sọ̀rọ̀ eléyìí ó ní kọ́ọ̀lá rasulillah sallallahu alayhi wa sallam òkú iná ìnáma ní amal biniyat níjọ́ tó lè iná ń bẹ lórí rẹ̀ tí ń abdulrafi ìtọ́jú àfa mi kálukú sì mọ̀ pé ọjà àfa rẹ̀ lóòótọ́ kọ́dà tí wọn bá bá láyé wọn ti rí mú tàgbégéni àfa rẹ̀ ni haddathani abdulrafi alinabiyyi sallallahu alayhi wa sallam ó ti yé òun náà ṣe kéde yóò dà lẹ́kẹ̀ẹ́ tọ́lọ́ anabi kò ní lọ́ka tó pé ọ̀rọ̀ abdulrafi kọ́ ni wọ́n sọ ọ̀rọ̀ anabi náà sọ tọ́ ẹni náà tún gbọ́ lọ́dọ̀ kílẹ̀ ní ìdí jẹ́ Idris òun náà sọ pé kí ni kọ́ọ̀lá ní Idris bùnú kíní kan an abdulrafi an Muhammad sallallahu alayhi wa sallam níjẹ́ tó sọ̀rọ̀ àtúwáwò tán ẹni yìí náà kílẹ̀ kọ́ ẹ́ Ridwan awòtán Ridwan náà àrífẹ́ òun Idris bára wọn láyé eré kálórì eré eré dídá lọ́tọ́ kíni lọ́tọ́ bẹ̀rẹ̀ sí ní fẹ́ pàdé sílẹ̀ ká ní sẹ́rí kí lọ́fẹ́ pàdé sílẹ̀ ọwọ́ àti kíni à wọn ò tí ì kọ́lẹ̀ gba ilé ìkànnì bí fúnra wọn lẹ́nu wọ́n sì rí pé ìyàn rí lẹ́nu gba àwọn tó ń gbé fúnra wọn yìí bàtọ́ wá di ilé ẹlẹ́ẹ̀kẹrin yìí àwọn àgbẹ̀ ẹ̀jẹ̀ ká kọkànlẹ̀ nísìn bó sì wá ló gba ọgbẹ́dọ̀ rí díwánu báyìí ó ti tọ́dọ̀ kọ rí díwánu ó wá kà fi dédé ànábì ọkà ọ̀tẹ́ yóò tó fẹ́ sọ̀rọ̀ sí kíni yóò kà ọ̀gbẹ́ tó ń gbà yóò kà á délẹ̀ bá àfa rẹ̀ ṣe kà á fún torí tó tí àdúgbò àrùn máa sọ̀rọ̀ ọmọ àkàrí ànẹ́bì ni ọmọ àkà gbogbo wọn pé lábẹ́lú lágbájá ọmọ lágbájá ẹ̀yẹ̀wò lágbájá ọmọ lágbájá wọn kà dé ara wọn bẹ́ẹ̀ ǹbọ̀dẹ́ ni tí bí ṣe kí abẹ́ kọ́ tó di ẹ̀rọ kàlẹ́ wà òkú bó ṣe wá kọ́ kalẹ̀ wà òkú ẹ̀rà sí lè fẹ́ nu rídíọ̀nù gba kéwú lọ́dọ̀ Idris sí lè fẹ́ nu Idris ìjọba kéwú fún pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni pé anas ń tiẹ̀ ọjọ́ ọmọkẹ́ wẹ́yìn abdulrafi ọjọ́ ọmọkẹ́ fún kíni fún anabiwa muhammad àti ìyẹn ti clear ìwọ́n sì wá wò lọ́rùn. sọ wá rọrùn àbí ọ̀rọ̀ láti kọkalẹ̀ ńgbà yẹn tó bá dé níyẹn mẹ́wàá bẹ́ẹ̀ bó ti sọ nìyẹn kọ̀dà bẹ́ẹ̀ yẹn tẹ́kọ̀ máa sọ ọ̀tẹ́ ìrìnsọ pé èèyàn báyìí lọ́sọ báyìí lọ́báyìí lọ́sọ fún mi. mo rò pa àgbẹ̀ yóò báyìí a lẹ́yìn ọdún ọgọ́rùn ọdún ọgọ́rùn ọdún Bukhari ó lè rí èyí tó bá pọ̀ jù ìrìn ògùn mọ́ ogún rí tó bá sì wà èyí tó pọ̀ jù ní kó máa jogún ọlùmọ̀ rí ní mẹ́fà mẹ́jọ mẹ́wàá ṣé kí wọ́n báyìí sí i wọ́n fi ń gbà wọ́n fi ń de kíní yẹn mọ́lẹ̀ nu àwọn ìyá pọ̀ láyé náà àwọn tí wọ́n lágbárí yẹn pọ̀ àwọn tó lágbárí yẹn wàá pọ̀ wọn ọ̀pọ̀ táwọn tí wọ́n bẹ láyé náà ìyẹn mẹ́rin lọ́rọ̀ kan náà bá ara lè sí àwọn kan tó lọ́ọ́ ní bẹ́ẹ̀ ni wọ́n ṣàpọ̀ ọlọ́ọ̀kan dẹ̀ wọ́n síbẹ̀ ni àwọn wà á ha lọ bẹ́ẹ̀ wọ́n hàn lọ́bẹ̀ yẹ́ lọ́bẹ̀ wọn kọ́kọ́ lọ́wọ́ fi kíni àwọn àkọọ́lẹ̀ ẹ gbọ́n tí mo sọ yé ó ti lọ nìyẹn kò sí tó lọ mbẹ èrò ojú ni pé lẹ́yìn ọgọ́rùn ọdún méjì ìtàn bàbá bàbá rẹ tí wọ́n sọ tí wọ́n láwọn ni wọ́n tẹ̀lé lú yìí ìwọ ni wọ́n ni ń bẹ̀rẹ̀ kọ́ sí torí ń jẹ́ ọjọ́ ìkẹ́rẹ́ kan tó fi ń gbalẹ̀ káàkiri lẹ́kọ̀ọ́ bóòlù tẹ̀yẹ́ ṣe rí rí ṣùgbọ́n kan pàtàkì ọ̀rọ̀ èèyàn ní wọ́n ń gbé wọ́n ń gbé fún kan nínú ìdílé yìí bàbá yìí kọ́kọ́ gbé gàbá ìlú fìṣe kéré kan níbi ilẹ̀ kọ́ sí síbẹ̀ ń sọ fúnra yín ni ẹ gbọ́n mi yé ẹ lọ sọ ìtàn gbogbo àwọn àtàkùn níbi ilẹ̀ kọ́ sí síbẹ̀ ń sọ fúnra yín ni. ẹ máa parọ́ tara yín mélòó ni ẹ̀kọ́ kalẹ̀ ń tàn yín ewu ibi ní sọ̀rọ̀ ẹ má dàá lóhùn kí ní tẹ́ tó mú wa ọ̀rọ̀ Musa ẹ̀ Musa gbà létí ọtí ọ̀rọ̀ yẹn sì gbùdù láyẹn lọ ó sì wà ní Bukhari sọtí ọ wà ní Bukhari but mọ̀láìkà yẹn gbé ó gbé àwọn èèyàn wá ni Musa sì lè tẹ́lẹ̀ ìgbáwọ̀ ọ̀rọ̀ yẹn wá lójú orí àrífín yẹn ṣe ọlọ́run sì ní fa áálùn lima yasha lima yòrí fa áálùn lima yòrí ọlọ́run ọba tí wọ́n rí kíni ẹ máa sì tó bá fẹ́ ni ẹ máa sì tó bá fẹ́ orí ọlọ́run tó kàn nípa lima láàmù yẹn láàmù tẹ́kùnrin àní lima kò ní sábẹ́ bẹ́sẹ̀ lójú méjèèjì àmọ́ tó bẹ́sẹ̀ lẹ́nu kó bẹ́ fi kíní yẹn lágbára ntọ́lọ̀ bá fẹ́ lóṣèké ni yóò ṣe ọlọ́run ló fẹ́ lóṣè bẹ́ẹ̀ náà kí lọ́kàn pẹ̀lú ẹ̀ òun ló ní mọ́lákùlù mọ́tò ló ṣe gíní ó lè yà wá lẹ́nu ó lè yà wá lẹ́nu àlọ́ àní tí n bá fẹ́ lóṣèké ni ní í ṣe ọlọ́run wọn tó ní mọ́lákùlù ọmọ gbẹ́rù yẹn wọ̀ kọ́mọ gbá kọ́mọ gbẹ́rù yẹn wọ̀ ìgbọ́dọ̀ ló ṣe bẹ́ẹ̀ kò jẹ́ gíní náà gbàdúgbò àwọn àgbẹ̀dẹ̀ ti sẹ́mọ̀ ó fi tọ́jọ́ kọ́ni kò ní káwọn Eh, gbogbo tó eh, tó dá tó dá tó dá dáná kò ní gba mọ̀láìkà mọ̀ tẹ̀lé bá fún ní kí wá ni ó yẹ kó bá kò níwò náà àbọ̀rọ̀ ní kó síjú ìlú lè ha dáná ẹ sípò ọ̀lẹ́ kọ́ dáná báwọn wá dáná ni ó yẹ kó bá kò níwò náà sírí kùránì nìyẹn ọgbà alẹ́ tẹ́ gbà alẹ́ náà nù ìrọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wá. so nígbà wọn ti gbé kíní ẹwà ẹ̀wọ̀n máa wípé ah ó gba létí ah ẹ̀tù ẹkú gbogbo tí wọ́n fi dá ṣòkó tó fi dálẹ̀ o kíní ọkàn na náà máa sọ ẹgbẹ́ ìwé ẹ̀ kọ́lọ̀ ojú bẹ́ẹ̀ lọ ó tún ní ọdún mélòó lọ́wọ́ lò kíní kan gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ àlọ́ lọ́run ló ṣe ń tọ́fẹ́ wọn á sọ kíní fún wa kí lọ́ọ́ tó mú wá bàrẹ́ kí alọ́wọ́ fi yíò ṣe atẹ́gùn ló gbé kí alọ́wọ́ fi yíò ṣe ẹ̀yìn àkátà ọlọ́dá oníṣàràpadà lè gbé aṣọ pé atẹ́gùn ló gbé ó ti yé kákàtà bá sì gbà atẹ́gùn ló gbé o kálápàtà gan náà ló ti wà wà ń bẹ̀ náà àpáta lè gbé ìwọ́lọ́wọ́ sì tó fẹ́ ni ṣe bóun lílà àpáta a sì kọ̀mándẹ̀ wọ́n gbé ẹ̀yà máa rìn lọ mú sọ́sì máa lè kò ní ṣe kí ni àṣírí fa àánú lè máa rẹ̀ rí ọlọ́run tó kan alágbára fún ẹ lè máa níyì so kábọ́ ní abẹ́gùn ló gbé so ọ̀ránù ni onírùjú ni wọ́n gbọ́dọ̀gbọ́yé onírùjú ni wọ́n ọlọ́run sọ akọ́gbà àbúrò wọn àmọ́ ìní ara wọn gbọ́dọ̀ wọn kí la tó wí nínú ẹ̀ zak oníkàwọ̀ wọ́n wá ní àná ní aṣọ àná kì í kú ní nígbà tó wọ́n pé ọgbọ́n ni. wọ́n sọ fún àwọn táwọn dé ní ẹ̀mẹ́ àwọn tó jẹ́ àbáyé náà mo ti mọ ẹni náà àti àádùn mo ní kó láti bá tẹ̀lé bá tó iṣẹ́ rárá tó láti yọ. ẹ́ láti bá aṣọ iṣẹ́ rárá tó láti yọ. láti yọ ṣòkòtò ẹ ẹ ó ti dá wáhùn ẹ ti rí mú. àwọn sọ pé ẹ so ẹ jẹ́ ká èyí tí wọ́n ọ̀gbọ́nì ọ̀gbọ́nì ẹ̀ ó ní rìpọ́tà ni wọ́n rìpọ́tà náà ni wọ́n tẹ́lẹ̀ àbí kí ni tó máa rọ́ yìí ẹ tó gbọ́rọ̀ wá fún akọni àbí kí ni tó máa rìpọ́tà ẹ̀hìn kò gbọ́n tí ń sọ ni kọmọdé ń sọ ni ìwọ gan fúnra rẹ ọlọ́rọ̀ oríṣiríṣi àbọ̀ ọlọ́rọ̀ oríṣiríṣi tó ń sọ tó takora wọn àbúdá ní ìpínlẹ̀ ọ̀rọ̀ tó takora wọn ẹ́ so inú kòránì gẹ́gẹ́ ọlọ́run bá sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ kíni tó takora wọn àwọn bó ti sọ ní lọ́dọ̀ àwọn onímọ̀ ọ̀rọ̀ tó kíni wọ́n ma àgbọ́yé ẹ̀ sì tù fún àwọn ẹbí rẹ̀ bá takora wọn lójú ti ni àwọn onímọ̀ ọ̀rọ̀ tó kíni wọ́n sì tù ìyẹn ọ̀kan ní bàrí ànúná ẹ̀kejì ni pé sọ́ábẹ̀ èèyàn ni ó lè gbàgbé anábìkan gbàgbé ó ti yé tó bá gbàgbé ni ìgbàgbé yẹn kọ́ láàṣọ tí ó gbàgbé ni àbùsẹ̀ kẹ́ni ibi tó gbàgbé yẹn ni ó súnmọ́ kọ́ gbàgbé ń ra yẹn àmì ọ̀rọ̀ tí àwọn onílùsí bá ń sọ fún gbéjẹ́ pé òkú ayé àtọ̀run ni wọ́n tó ti gbé tó gbà tó ti ní sẹ́ẹ̀dí káàkiri àdúgbò Ah, wọ́n ní Jonathan dọ̀bálẹ̀ gbalaya fún ọ̀gágun Buhari ó dọ̀bálẹ̀ ní ìdọ̀bálẹ̀ ló fi ha wíkọ́mọ́ bínú pòun sẹ̀ ó sì ń gbé kiri ìwọ́n tó tún sì funfun ni àwọn ìbọ́dà àwọn náà ọgbà yíwọ̀n àgbọ̀gbà gbogbo náà gbogbo àwọn náà rádíò ọgbà àgbọ̀gbà nonsense ìsọkúsọ lọ sọ mo rò pé ó ní báyìí ẹ ṣòkòtò yín wọ́n ní báyìí wọ́n ní ṣòkòtò ni wọ́n sọ wọ́n sọ ṣòkòtò aṣọ ni wọ́n sọ èsìtẹ́bí fún yẹn náà ló ti mú wọ́n sọ aṣọ ni ànábì òde nìkan ṣe àwọn akọ ṣòkòtò àbí kíní kan ó ti ní aṣọ rẹ ọ̀dà ó sì dápọ̀ ọ̀rọ̀ ìròyìn wọn wọ̀ lásìkò tí wọ́n ni, wọ́n ní israel mọ́mí àbí ṣé wèé sí gbàtọ́ ọba wọ ìrọ́lù yìí nítorí bá wọ́n lọ́jọ́ gíní lọ́dí o ilé ìfẹ́ alákọ̀ ìsira nǹkan tọ́ka ni wọ́n asfọ́lá ní ẹ̀ka àbẹ́ àfin náà lórí ìlú nǹkan ní wákàtí wá sílẹ̀ ju kọ́kọ́ ìṣẹ́ méjèèjì lọ inú náà ni ẹ mọ́ da wọn lóhùn ààrẹ ṣe wọn ààrẹ ṣe gíní ọlọ́run jù wọ́n orí wọ́sàn rẹ̀ ọlọ́run ní sọ́wọ́ náà nù àtẹ̀gbẹ̀ ọlọ́run so wọ́n ní ìjáàbù tó ń wọ̀ tí ń wọ́lẹ̀ tí ń kó ẹ̀rọ fọ̀ fún tó wá fi kó ti dọ̀tí yóò gba ọmọ láti ọlọ́run ló lẹ́sìn rẹ̀ àtọ̀ alẹ́múnà lọ́ha bìdí nìkan àtọ̀ alẹ́múnà lọ́ha bìdí nìkan sẹ́ẹ̀kọ́ ọlọ́run bá lẹ́sìn rẹ̀ ni òun lọ lẹ́sìn lọ́sọ fún ànábì pé ẹ̀yin obìnrin ẹjọ́ máa wọ́lẹ̀ ó ti yẹ ìwọ́lẹ̀ yẹn sì ní tọ́ba tó fi kó ìdọ̀tí tọ́ba tó gbọ́dọ̀ kejì ìpẹ́ ń segin ni ó ti sọ́ di mọ́ lọ́rọ̀ lọ. tọ́lọ́wọ̀n bá kó sọ fún ọpẹ́ gbé ní ìgbẹ́ òkun ní segin ni òkun ní mọ̀lẹ́gbìn bọ́lá ló pè lẹ́gbìn fún ọ lóbi mọ̀lẹ́gbìn àbí tọ́lọ́ bá ní ìgbẹ́ dáadáa ni ẹ máa jẹ ọjẹ́ àbọ̀jẹ́ irú jùgbọ́ làbí òrùn jùlọ ẹ ọjẹ́ àbọ̀jẹ́ ó tún kó jẹ wọ́n tún ní kíni ogun ni síbi torí fún wọn pè ní nǹkan ìjẹni fún ọ ìtọ́ra àkúnmí ó nira jù tọ́wa lọ ìtọ́mọnìyàn lọ torí fún wọn ní pé ntọ́mọ ní pé kò sí tó burú mẹ ìwòsàn ni ó ń gbé mu àbó gbé mu àìwá ọmọ yìnyín náà ní tó ti pé ìtọ́mọnìyàn gẹ́gẹ́ ń gbé mu tó bá ti níwòsàn ni fún ọ ìyẹn kò dá fáwa o àwa kàn sọ ni o tẹ́ ẹ̀ máa ń mu ìtọ́ yín ẹni wọn ní òun lẹ́fẹ̀ẹ́ ní wòsàn kọ́lá wọn lè lọ́lọ́ mi ìtọ́ aboyún ní kọ́lọ́ kéde kọ́lá wa ẹ̀ ń jẹ́ abẹ́ ìjẹ́ ẹ̀ ẹni kìnnì àní ìtọ́lọ̀ ń pè fún ọ náà ni kò lò òun lọ́dọ̀ òun sì ní tí mo pè fún ọ ní bíbáyìí mo pè lẹ́gbẹ̀ẹ́ bíbáyìí pè lẹ́gbẹ̀ẹ́ wá gẹ́gẹ́ ni wàá gbà á mo rò pé ṣé mo rí dáhùn yẹn dáhùn ṣẹgbẹ́ kí kọ́ máa bẹ̀. a lè fi táyà mọ́ nǹkan jẹ́ náà kó o ti àmọ́ kìí ṣe pé wà ní òtútù mú lu ara yìí o ẹ lọ gbé omi kaná ẹ lọ rí ni ẹ lọ gbé omi kaná wọ́n gbọ́dọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ ti pílánì kalẹ̀ pé kí ni ọtí òtútù òmùmọ̀ orúkọ mọ́sùmọ́ yàwó rẹ̀ òtútù wa mọ̀ láti máa gbomi kaná ọ̀ gbomi kaná ni o sóbìyẹ tó bá wá jẹ́ sí pé ní ọlọ́nkan nìkan lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀rọ mi rárá òtútù yẹn sì kọjá akẹ́kọ̀ọ́ mi ọkàn yẹn lára ẹ̀ sì lè délé kejìkẹ́ ní wọ́n bá yín bọ́ọ̀lì omi wọ́n bá yín gbomi kaná lágbègbè rẹ̀ bá ń wá bẹ̀rẹ̀ ẹ̀nà bá yín gbé ẹ̀nà ó fún yín lóúnjẹ lẹ́gẹ̀jì so ẹ̀nà bá yín bọ́ọ̀lì omi náà pé ẹjọ́ ẹ fẹ́ kírun máa rìn kí ló dé mo ní ìdá ti fomi sára ni òun náà ti gbọ́ yé ó sábà pé èèyàn lọ́lẹ́hàn lé àbí èyí tó sì lọ́lẹ́hàn lé náà nà mo lálàá mọ́ jùmọ̀ ni òtí wàá sà sọ náà ni mo lálàá mọ́ jùmọ̀ ni ẹ̀yìn mo lálàá mọ́ jùmọ̀ ni ọ̀yá lọ́wọ́ ẹ̀ gbogbo ọ̀sán náà lọ́ba láàánú ó ti ẹnu mi ìbúrú jẹ́ pé ọ̀sán yìí gbìn ọ̀sán náà kò là káì ó ti ẹnu mọ́ láásí ó sì mọ́ láásí lọ́fẹ̀ẹ́ gangan wọ́n wá sikima kílẹ̀ nílẹ̀ mọ́ọ̀bù àbí kílẹ̀ gbé mọ́ọ̀bù wọ́n rẹ̀ bí inú a ṣùgbọ́n àná là ń yẹ̀ mọ́ so ọ̀dọ̀ arúgbó mọ̀tútù ló mú yìí lọ tí wọ́n á yín ròyìn lọ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹjọ ẹ̀fà gbóyún kaná díẹ̀ dáwọ̀ ẹ̀jọ̀ tó lọ lọ́wọ́ kí ló dé à ń fẹ́ kírun ni kí ló wá dé lọ́dún kẹrìnwó ni à ń dákun ẹ̀sà sànù ni àti wọ́n sànù rẹ̀ so torí èèyàn gbọ́dọ̀ táyà mọ́ mi bẹ̀yẹn torí pé ọ̀nà tí ì di ọ̀nà gbẹ́gbẹ́ mi òun gbọ́dọ̀ gbé gbọ́dọ̀ kírun so kò jẹ́ wíwá ni àmọ́ tó báyìí pé ìyẹn ló wà níbi tí òkè rọrùn tẹ́lẹ̀ rómi rárá bóyá ẹ̀ ń tíráàbù ni ó ti yé mọ́tò yìí wáyé sójú ọ̀rẹ́ inú gbọ́dọ̀ ẹ̀sùn sílẹ̀ ẹ̀ dégé ni lẹ́tì lálà àbẹ́ múyàwó yín lọ́wọ́ ó ti yé gbàtí mọ́tò yìí bàjẹ́ ẹ̀sùn ìwé kútọ̀ mọ́tò bàjẹ́ mẹ́rin wọ́n sì ní ẹ̀sùn gbogbo ẹ̀yìn náà wá tó ṣe so tẹ́wáyé yàrá ẹ̀wọ̀n wo ni tẹ́ lò ẹ̀rọ mi lóòótọ́ àmọ́ òtútù lórí ilẹ̀ ń wáyé o lẹ́yìn kíni lẹ́ ń wáyé o kò sí tó burú láti ṣe kíni láti ṣe táyà mọ́ ń gbà ẹ̀ torí pé ẹ̀ kò sọ́kàn kò sí tẹ́fẹ́ sá sínú gbé lẹ́wà àbítẹ́bà lọ́rọ́ omi kí lóko rẹ̀ omi ra gbé tọ̀ lókun ìyẹn sì ni yóò ẹ̀ẹ́kọ̀ àrùn mi ni so ẹ lè lo táyà mọ́mú gbà ọ́ tẹ́ bá rí pé wọn ayé ro ṣùgbọ́n ẹ̀kọ́ wa sọ fún yín pé à ẹ̀yin náà sì máa ṣe irú yín o kí ló dé tẹ́bí ṣe bẹ́ẹ̀ àà so sọ ẹ wà á para yín ni nígbà ẹ̀sìn ọ̀gá ẹ̀dẹ̀ rómìnà ẹ̀sìn ọ̀gá ọ̀tún máa mú èyí náà fẹ́ fi bòtú tù tù díẹ̀ náà ni kò ní tó burú bẹ́ẹ̀ tó ti yé anábì máa ń wà lójú ogun tí ó sì ṣe kí ni tó bá ń darí ojúmọ̀ bọ̀ tó ń darí ìrìn bọ̀ so tó bá pàgọ́ síbi kan so yóò sún mọ́ àwọn ìyàwó rẹ̀ torí kọ́lá àǹfààní àti mú ìyàwó tiẹ̀ lọ́wọ́ ó ti yé èyí tó bá dẹ̀ fẹ́ràn nínú àwọn lójú ogun náà nì tó bá fẹ́ nínú àwọn tí wọ́n mú lójú ogun gbà tó fẹ́ sọ̀fíà nísìn so lójú ogun gbà tó tó rí kí wọ́n délé ànájú ti ló ti ṣe tọkọláyà pẹ̀lú ẹ̀ sọ́lọ́lá àlùwàsálà so lójú ọ̀nà so kò sí tí ọkọ̀lẹ́gbọ̀n ti wá lójú láti sọ pé ẹ́ mi àti ìyá mẹ́múnà inú gbé láti gíní asọ̀rẹ̀ irú rẹ̀ látẹ́rẹ̀ so kò sẹ́ni àlejò bí nàìjíríà jẹ́ ó lè tìyàn lójú láti ṣe gíní láti sọ ni àmọ́ kò sí tí ọta ko ẹ̀sìn inú ẹ̀ so àwọn sọ àbò rí sí àbò ànábíyèsè rí sí ìyàwó rẹ̀ ní ẹlẹ́tọ̀ rẹ̀ ni kò rọrùn fẹ́ kó délé ni kọ́ ní abáyé ti láì gbére jù kí ló ń tó wọlé lọlé wọ́n à ọjọ́ ló délé ẹ ara ló sì gbẹ̀ kan yìí kọ́lá mi bí ẹ bá ń wọ mọ́tò gan ni kó tó dúdú gbà mí nì àmọ́ ẹ ní kúrò tó ṣe kí ni ẹ àwọn ìgbà táwọn ọmọ ibòmí ti máa ń bẹ̀ mọ́ obìnrin nínú mọ́lẹ̀ sọ́ọ̀ fèrè rí ọlọ́mọ́sọ̀rọ̀ ẹ̀ fún wa o ọlọ́mọ́sọ̀rọ̀ ẹ̀ fún wa o tó bá a nìyẹn ṣe jẹ́ ni obìnrin tí obìnrin tí kò kírun tó lọ́rọ̀ ẹ̀wọ̀n àbí sọ́ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ ẹni obìnrin tí òbí kí wọ́n gbàgbé. ọkàn rẹ̀ díẹ̀ ó ti wíìkì látara pé ó ṣe wàhálà yóò sinmi ìgbà tí ó fi lára tí ó fi lára fi àwọn kọ́ni pé kòkòrò jẹ́nu ọjà rẹ̀ kó tó kì wá sí lágbára mọ́ ni ó fi kì so sokòlè kí njọ́ kejì tó bá yẹ kó bá fìràrí bẹ́ẹ̀ ó ti kọ́ mọ́ sáásá àfúnlá ó ti yé irun tó yàn lè kí njọ́ kejì ní pé irun tó bá gbàgbé tó wá rántí ó ti yé abóosùn lọ ló fi wá tají àmọ́ ọmọ ọmọ òfin ilẹ̀ ọkàn òkú ọ̀rì ọ̀ni bó ṣe lágbára mọ̀ yẹn kírun yẹn so nítorí mú ọ lọ́gbọ́ ọ̀rì ọkọ̀ òsinmi òun ni pé àsìkò oorun ti jáde ọwá ń jẹ́ ìsinmi nígbà tí Eh, tí a tó fi gbádùn ara rẹ̀ sòkó tó fi lókun lára sí kò sí tó burúkú sí nígbà kásìkò rẹ̀ láti mọ́ jáde àwọn kásìkò rẹ̀ bá ti máa jáde bó ṣe lágbára mọ́ lọ́sẹ̀ kí ni lọ́sẹ̀ kí ọlọ́tún ọ̀nà question kan sí àbí méjì. sáà sáà oníṣètò kí ìyàwó rẹ̀ jánábà ní àsìkò tí sàwọn ti kọjá ẹlẹ́kejì wọ́n ti ṣe ok tí idol ní menstruation àti janaba tó bá papọ̀ wọ́n ti ṣe ó tọ́ kéèyàn pé báyìí ara ẹ̀ pẹ̀lú janaba ẹ̀ kan ọ̀rọ̀ ní àtàwọn ilé ìgbà ọ̀rọ̀ pé ṣé a lè lẹ́yìn jẹjẹ sàúrù tàbí tàbí fájàrí bá ti yọ kọ́dọ̀ lè wẹ́ láàárọ̀ tó bá kó oṣù lọ àárọ̀ lọ́wọ́ jí àbúrò ti ẹ̀sùn lọ náà nì àsìkò tí ó bí sí ọ̀sáré bí sí ọ̀njẹ sàrí àbóǹsì nǹkan mi so ọ̀dẹ̀ ti di ọkọ̀ rẹ̀ ti súnmọ́ látàlẹ́ tẹ́lẹ̀ so àbí látọ̀rù ọ̀dẹ̀ ti wẹ̀ àsìkò tó sáà jí sísá òbí sí ọ̀njẹun òṣàwọn nǹkan mi lóríṣiríṣi tí sáré fi wá wọlé àti sáré fi kọjá sáré kọjá lè lè yọ lẹ́yìn ìgbà yẹn ló ti kẹ́ni kọlọ́wé anábìyà máa ṣẹlẹ̀ sí anábì bẹ́ẹ̀ sọlọ́lá àlẹ́wọ̀sálà tí ó lọ́wẹ́ lẹ́yìn àlùfájà rẹ̀ ló sì lọ kírun alùmọ́yìnmù ni pé ó dáná sí àsìkò àlùfájà rẹ̀ ó ti yé nìsí so ó ti ó ti ṣe nǹkan yẹn bí wọ́gbà ìwẹ̀ nìkan lọ fẹ́ ó lè mọ́ mọ̀ sí ó sì lè mọ́ mọ̀ sí àbẹ́kọ́ mọ̀ sí lọ ti dáa jù kọjá pé ó bísì ló mú tó fi ṣe ó ti yé so ọ̀jẹ́ bí àárín ẹ̀sẹ̀ jẹ́ so wọ́n ní tí a bá ní ìwẹ̀ jẹ́nẹ́bà lára tá a sì ní ìwẹ̀ haidọ̀ lára bóòlù sì lè gbà sẹlẹ̀ a máa sẹlẹ̀ bóyá bí wọ́n ti súnmọ́ èèyàn tán nísìnyí báyìí òun pílánì kọ́ lọ wẹ̀ jẹ́nẹ́bà bá dé haidọ̀ bá dé ẹ̀kọ́ ti di kíni ó ti di méjì nù ṣé wàá wá wẹ̀ ni àbí òní wẹ̀ kò sí ẹ̀rí kan dàlẹ́ látọ̀dọ̀ anábìwá muhammad àwọn àfa ṣe gbìyànjú so èyí tí mo rántí náà àwọn àfa ni pé ìtìláfi wà mẹ́wò àmọ́ èyí tí mo rántí pé ọ wọlé náà àwọn àfa ni pé bó ṣe déyìn lọ́wọ́ jẹ́ nígbà kókó rẹ̀ lọ́sí kíni lọ́wọ́ jẹ́ nígbà kókó rẹ̀ ìyẹn ni mo rántí náà ìtìláfi wọn òun mo sì rò pé lálàáfíà lọ́tẹ̀sùn so lọ wẹ jẹnẹba kéèyàn okú òsèkéni kọ lọ jẹ torí pé tẹ kò ti dára rẹ náà síwájú o kásìkò yẹn tó kò tó dé so ẹ̀rì gbúgbà mi ni tẹ máa ń jẹnẹba rà àwọn sálọ alábàkún sálọ rà ẹ àwọn sí abákin sí àmọ́ sí sọlá ìdè máa ń wà láyẹn kó gbé gáàsì gbàgádà lé lérí bẹ́ẹ̀ nítorí pa fẹ́ sùn tàdé ní jẹ́nẹ́bà làwọn ní àṣà àlàkà tó sùn wọ́n sì kápá ní àlùwàlà ó ti yé nìsọ pàápàá jùlọ ẹjọ́ fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ bí ẹ̀mí mẹ́ta so súnmọ́ gbá láyé pé kọ́ sàlùwàlà láàrin ẹlẹ́ẹ̀kejì sẹ́lẹ̀kejì ó ti yé láàrin àkọ́kọ́ sẹ́lẹ̀kejì láàrin ẹ̀kẹta sí ẹ̀kejì sẹ́lẹ̀kẹta kọ́ ìmọ̀ sàlùwàlà so súnmọ́ gbá láyé so wọ́n náà gbìyànjú kó ṣe é ó ti yé nísìn ọgbàlagbà lẹ lẹ́yìn so yóò lè tún fún ọ lágbára sí i yé kíni so tí wọ́n yẹ kó gbàlagbà lẹ́yìn àlọ́ ni so torí ó yẹ kó lè gbàlagbà lẹ́yìn pé ọ̀wẹ̀wẹ̀ tó bá sì ní kọ́ lọ́lá àdìgbà yẹn ni àwọn kan mí lè sọ́ba kó fẹ́ máa ṣe tó sì pé jẹ́nẹ́bà tó nílà ni kò ní jò lè fẹ́ ṣe tó yẹ kó gbàgbà ẹ̀dọ̀ lásán ni ò ní nídìí olùfẹ́ ka kùránì lákòjú wo ní sí ẹni tó ka kùránì ní sí wọn ní kọ́mọ́ gbé tó ń sọ ayélujára kọ́mọ́ gbé kùránì bó tẹ́lẹ̀ múgbà kó lè gbé òtújọ́ rẹ̀ bá ní sí kọ́ ẹ̀kọ́ lọ lára rárá sọtọ́ni pé tí ọ̀bùkárà kọ́ sáré sí yìí mùrùkóyè sọ́ọ́lá tààrà rẹ̀ síbẹ̀ padà rántí ọ̀rọ̀ mi lè rọrùn apá lórí pọ́ǹtì parí yẹn màá sọ fún wa àbí mo padà tún yẹtí ra òwúgbọ́tò ní tí mo rántí nínú àwọn kan tí mo kà ní orí ẹ̀ nìyẹn kọ́lá ọ̀tá àlàáná náà. kí ni àlàyé tó wà lórí máa tọ̀ sí ilé rẹ̀. anábì kọ fún wa pé káwọn máa tọ̀ sínú ilé rẹ̀ ó ti yé nísìn ó ní káwọn máa tọ̀ sí inú ilé rẹ̀ sọ̀lá àlùsálà ó sì dá káwọn náà jìnnà sí àwọn àgbọ̀ ìka tí mo ń rí látara ẹ̀ ni pé ilé rẹ̀ wọ́n jọ̀nà lọ́wọ́ wọn ọ̀rẹ́ wọn ṣe kí ni wọn ọ̀rẹ́ so rírà tí wọ́n ṣe rẹ̀ ni omi omi tó ṣe kí ni yóò máa darogun yóò máa darogun so ẹni tó bá wọ ọbẹ̀ ní yóò máa dẹ́gbin látara rẹ̀ sẹ́ńgbọ́n mi yé nísìn ẹ̀rí pé ọbẹ̀ kẹta náà ń bá wọn jẹ́nẹ́bà tó bá fẹ́ fọ ẹsẹ̀ nù yóò kó omi títí wọn jẹ́nẹ́bà yóò sùn wá sí ọwọ́ ọ̀ta yóò sì wá fọ ẹsẹ̀ látara pé ìtọ̀tẹ́ ti tọ̀ síbẹ̀ yẹn kọ́mọ̀ jẹ́ pé yóò tó ṣe kí ni so ìwọ́tọ̀ ọ̀rọ̀ ẹ̀nìyẹn tó yẹ kó mi tó ti dà lé lẹ́yìn wọ́n ti wọ́tọ̀ wá wẹ̀ lọ kankankan wá lọ tọ̀ ó túnbọ̀ pé ìtọ̀ rẹ̀ ju omi tó fi tábà lọ àbí so ànábì ní káwọn ìkẹrin ká mọ́ tọ̀ sí ilé wẹ̀ bọ̀ tó bá rẹ pé mi ò fẹ́ sọ̀rọ̀ yẹn torí pé mi ti ra àwọn àfa àtọ̀ sọ àmọ́ wò pé àgbọ̀yé tó wà ń bẹ́ nìyẹn ìsẹ́yìn ilé wẹ̀ wọn ti rẹ̀ tàbádà omi ìjọ sọ̀rọ̀ lè bomi sí i wọ́n tàbá rí bomi tá a ti ṣe tàbá rí bomi tá a ti ṣe tàbá tọ̀ ń bẹ̀ pẹ̀lú pé àjẹ kó mẹ́sẹ̀ kínní á bomi sí tí ó sàn lọ tí ó fi tí ó fi ní jẹ́ kó dúró so kò ní burú ní ìgbà yẹn so àmọ́ tàbá ti rí bomi ká ṣe kínní ká lọ bomi kí á lọ tọrọ ìtọ̀ yẹn tó ti yé ìyẹn ni ó ló dáa jùlọ ẹgbẹ́ wáyé sí. Ah sọ́wọ́lá ọ̀tá àlàálà. àlàyé lórí ìsìsọ̀mọ́ lórúkọ. kí ló ṣe. gbígbà àlàyé díẹ̀ lórí ìsìsọ̀mọ́ lórúkọ. anábìnrin ọ̀sọ̀mọ́ lórúkọ níjọ́ gẹ̀gẹ̀dẹ̀ bá bí ẹsẹ̀ lè sọ kótó dípẹ́ ibi náà ẹ̀yẹ́ bá ti sọ yáyá ní orúkọ kótó dípẹ́ wọn bí ẹsẹ̀ lè sọ lọ́jọ́ tí ẹbí náà gangan ẹlọ́dà anábìnrin náà sì sọ ibrahim ní orúkọ níjọ́ tó bí gangan so àmọ́ èyí tí ọgbàjúmọ̀ jù òun ni ká sọ lóko lọ́jọ́ keje a sì pẹ̀rẹ̀ fún lọ́jọ́ keje ìyẹn àfi ń ká síwájú ọjọ́ keje nìkan láti kẹ́ni lápá ẹran yẹn ká sì pa ni wájú kọkùnrin ká pa méjì mọ̀ tó wájú pé obìnrin ká pa ẹyọ kan fún ẹran yìí sì ní bá ṣe wù wá la ṣe lè ṣe bó wo pàwọn èèyàn kan wá jẹ bó sì wù yín ẹ máa jẹ kí inú lè yín bó sì wù yín ẹ fún àwọn èèyàn ó ti yé kí wọn ò pin àwọ kó o sì wá fáwọn èèyàn yìí ló lórí jùlọ ó ti yé àbí kó o pa àwọn èèyàn kan wá jẹ́ olólórí jùlọ ọlọ́mọsà sọ ọlẹ́ni rè ọlọ́mọsà gbọ́dọ̀ ohun tá a fẹ́ ọlọ́mọsà fìlé wa lọ́wọ́ ọlọ́mọdàmú wa o wọ́n fi tẹ́ná wa o allahumma inna na owó síbi kàmílẹ̀ alhamdi wàlgàmù wàlhassan wàlhussan وأعوذ بك من الجبن والبخل ومن العجز والكسل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقال يا رب العالمين اللهم إنا نسألك في أمرنا اللهم إنا نسألك في أمرنا أن تجعلها خيرا أن تجعلها خيرا أن تجعله خيرا أن تجعله خيرا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير الإجابة يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار